بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد والسلام عليكم ورحمة الله وبركاته àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànábì àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya. múri gbàdọ ni bàbá rẹ̀ wọ́n kì í ṣe mùsùlùmí o amadiya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ mariama kì í ṣe gulam ahmadu torí aláwo kò rán bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́kọ̀ dìyà níyà kí gbogbo wa lọ́ọ́ mọ̀ dájú. Pókúrọ̀nì ní Ríza ní Ríza Gulam Ahmadu pẹ̀lú Nájímù Ilẹ̀rọ Pókúrọ̀nì gbogbo wọn o. Sàláwù ìṣọ́ ṣọ́wa káàmọ́dì pèpè rí o bí ìjọ àwọn amadiya pẹ̀lú ìjọ tijaniya pẹ̀lú ìjọ àwọn siya kàláwù làwa nibe. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin ká láwùrán wá ṣe o. tó fi súnà rẹ̀ borí o. àwọn ìjọ ahmadiyya àwọn tó ní kọdíyà níyà àwọn tó ní làhọríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Mirza Ghulam Ahmadu lànà bí àwọn ahmadiyya lòjíṣẹ́ àwọn ahmadiyya múrítàdọ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masihu tá à ń retí Ìsá ọmọ Màríyàmá kìí ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ o. tó ń jẹ́ kọ̀dìyà níyà tí gbogbo wa lọ mọ̀ dájú ó kúrọ ní mírízà mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀ rọ ó kúrọ ní gbogbo wọn o. kàláwù ìṣọ́ṣọ́ wa ká má kẹfẹ́ rí o bí ìjọ àwọn amadíyà. pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú ìjọ àwọn ṣíya káláwù làwa níbẹ̀. mirza gulam ahmadu àti shehu ahmada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ibrahim nìyà ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin káláwù ràn wá ṣe o kó fi súnà rẹ̀ borí o. mo kí wa káàbọ̀ sí ìkànnì Taalim TV ní kíkí ti Islam. pé ìkẹ́ ọlọ́run ọlá rẹ̀ àti ìbùkún rẹ̀ kí ó máa bá ẹnìkọ̀ọ̀kan wa. òní ni yọ́mùn kàmí déètì òní ni ọjọ́ kìíní oṣù keje oṣù rọ́jà ọdún 1443. forty three. mo kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí ìdánilẹ́kọ̀ọ́ wa ti tàárọ̀ òní. ẹ̀yin tí ẹ wà lórí ètò pẹ̀lú mi lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ bá gbọ́ ohùn mi ẹ jẹ́ kí n tètè mọ̀ nínú kọ́mẹ́ǹtì yín. kama má sọ̀rọ̀ dálẹ̀ ọ̀kan nínú orí Allah fún àwa tí a wà lásìkò yìí òun náà ni ìmọ̀ ẹ̀rọ tẹkinọ́lọ́jì tí ó fún wa ní àǹfààní láti wà ní kọ̀rọ̀ kí wọ́n sì máa gbọ́ wa ní gbangba ayé tí ó fún wa láǹfààní láti wà ní àyè kan kí wọ́n sì máa gbọ́ wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé alihamdulilayi orin náà ọlọ́run ní jẹ́ ká ṣìlò aláwọ̀ jẹ́ ká lò síbi dáadáa á fi ran ẹ̀sìn lọ́wọ́. àkọlé ọ̀rọ̀ mi ní àárọ̀ yìí gẹ́gẹ́ bí mo ṣe fi síta nínú kéde sufi ni tẹ̀bílíìgì sufi ni tẹ̀bílíìgì apá kẹta. ọ̀rọ̀ tí mo sọ láti nípa jẹ̀mátì tẹ̀bílíìgì ó ní ìbéèrè àti ìdáhùn tó wáyé lórí pé ṣé a lè kírun lẹ́yìn jẹ̀mátì tẹ̀bílíìgì ṣé a lè kírun lẹ́yìn ẹni tó bá jẹ́ tẹ̀bílíìgì wọ́n sì fọ́ èsì wípé tí a bá ti bi tẹ̀bílíìgì léèrè ṣeṣe súnfì ni tọ́ba ti ní súnfì ni òun ká má ṣe òun lẹ́yìn rẹ̀ nítorí pé àwọn súnfì tá a mọ̀ nílùú wa súnfì tó ń bẹ nínú ìlú wa súnfì tìjàníyà àti kọ̀dìríyà ni díẹ̀ ni àwọn ṣàtàlíyà àwọn oníṣàṣìlú ṣùgbọ́n àwọn tó gbajúmọ̀ jù ni àwọn onítìjàníyà àti kọ̀dìríyà a sì ti rí ìgbàgbọ́ tí wọ́n wò a sì rí pé olùṣìnà ni wọ́n wọ́n ti sun tí wọ́n jóná lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìyẹn ni ọ̀rọ̀ tí mo sọ last tó ní ṣe pẹ̀lú jẹ̀máàtù tẹ̀blík lẹ́yìn ìgbà tí mo ṣe súnfìní tẹ̀blík part one part two mo sì ń sọ fún wa wípé mi ò tí ì mú ọ̀rọ̀ wá sí òpin pé ó sì kú bí ẹ́písòdù kan sí méjì tí màá gbìyànjú àti sọ lórí àwọn jẹ̀mátì tẹ̀blì. àdúrà mi ni pé kí Allah subhanahu wa ta'ala kó bá mi ṣe àfọ̀mọ́ àníyàn mi lórí àwọn ọ̀rọ̀ náà kí Allah sì bá mi ṣe àtúnṣe àwọn ìjẹ̀mọ́ asùtẹ̀bílíìgì kí wọ́n má rí ọ̀rọ̀ yìí ní ìrí ọ̀tá ẹni kì í pa odò ọ̀yà kí wọ́n rí nírí pé àkíyèsí ni fún àwọn níwọ̀n àgbà tó sì jíjá sí pé èmi kò pè wọ́n lọ sínú ẹgbẹ́ mìíràn bí kò ṣe pé kí wọ́n padà sínú súnà lódìdí kí súnà wọn kó má jẹ́ àdàmọ̀dì súnà tí ó máa jẹ́ súfì súnà súnà súfì kó má jẹ́ bẹ́ẹ̀. so mo fẹ́ ṣe apá kẹta ní òòlù inṣàlá. kó tó wá di pé màá bọ́ sí ojú agbani ọ̀rọ̀ mo fẹ́ ti àwọn kankan mo fẹ́ ti àwọn kankan síwájú fún wa. tí a bá ń sọ pé súfì ò dáa ẹ má ṣe súfì mọ́. táwọn èèyàn bá gẹ́ẹ̀tì ohun tí à ń sọ pé ọ̀rọ̀ gidi ni àwọn kan sẹ́ndì àwọn fídíò kan sí mi tó ní ṣe pẹ̀lú àwọn oníṣúfí mo fẹ́ fi àwọn fídíò náà hàn wá ó ṣeé ṣe kẹ́yìn náà ti rí àbí kẹ́ má ti rí ẹ jẹ́ kí a wo àwọn fídíò náà. Thank you. ẹjẹ́ káàdà dúró bá wọn wọn ò fẹ́ fi rí nǹkan tí afẹ́fẹ́ hàn níbẹ̀ ibi tí obìnrin kan tó ti ń ṣe bèlè fúráǹsì ìtúsílẹ̀ ẹ ti rí bí wọ́n ṣe múra ẹni pé wọ́n jọ mùsùlùmí ọkùnrin wà nínú wọn obìnrin wà nínú wọn obìnrin yìí kìí ṣe alùsùnà alùbídíà ni oníṣúfì ni ẹ fìyẹn ṣe é ní o òmíì tó níyìí. ẹgbọ́n nǹkan tí oníṣúfì ń sọ ó gbé abọ́ lọ́wọ́ ó gbé abọ́ ó gbé lọ́wọ́ ó wá ń sọ fáyé pé abọ́ tó ń gbé lọ́wọ́ yìí ó dúró fún gbogbo sánmà àti ilẹ̀ bọ́lá ti gbélé lọ́wọ́ nù ọlọ́run tó ń kọ́ ọlọ́run búra pé ọlọ́run gbé gbogbo sánmà àti ilẹ̀ gbogbo sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ọlọ́run gbé lé lọ́wọ́ sánmà kò ní súfì lọkùnrin yẹn ẹ̀ kò ní súfì ni ẹ̀yìn súfì nìyẹn. wọ́n lọ́wọ́ láfẹ́ lọ́wọ́ ọ̀hún báyìí. ayé àti ọ̀run wọ́n ní bẹ láfẹ́ lọ́wọ́ àbúrò àdúgbò àwọn àgbọ̀ nínú ìtàn pé ọlọ́run gbé ayé àti ọ̀run lé àlejò lọ́wọ́. sallallahu alaihi wasallam tọ́ ohun tí wọ́n sẹ́ndì sí mi nìyẹn lórí whatsapp pé kí n tún wò ó ẹnìkan ti ẹ̀ka tí ẹ̀ pé ìbùdó àti já sí báyìí ìbùdó àti já sí báyìí kẹrí wákàtí ní ìdààmú yín bó tilẹ̀ jẹ́ pé èmi ò mọ wákàtí dá tàbí alára ṣùgbọ́n yìí tẹ́ ẹ bá lóhùn wákà dáadáa kẹ́ ẹ máa bá mi kọ́ wákà náà ni pé súfíìkì ibi máa re bí òbí kú fúrù àbí bídíà bí òbí kú fúrù àbí ṣíríkù bídíà kì í bí máa re ẹ jẹ́ n lẹ́ẹ̀kan sí i. Súfí kìí bí màá re bí òbí kúfúrù àbí ṣíríkù bí díà kìí bí màá re. Àtúgbọ́ lẹ́ẹ̀kan sí i. Súfí kìí bí màá re bí òbí kúfúrù àbí ṣíríkù bí díà kìí bí màá re. Gbogbo tí ń ṣẹlẹ̀ pátá ọmọ tí bídíà ń bínú ìran kan nínú bídíà òun ni tàṣọ́wùfù jẹ́ tàṣọ́wùfù ìran kan ló jẹ́ nínú bídíà tẹ́wárí tàṣọ́wùfù kì í bímọ rí torí pé bídíà tó bí òun gangan lẹ̀ ọ̀ka bí ọmọ ni ó bí oró èjòlá bí ọmọ ni ó bí oró oró lọmọ ejò ni ọ̀rọ̀ súfí níbi di àti bí súfí ni súfí wa ń bí tìjàníyà ó ń bí kọ̀dìríyà ó ń bí kàlùwàdíyà ó ń bí nàṣàmbàdíyà ó ń bí dàsíyà ó ń bí màtùrùdíyà ó sàn bí ìdíkùdé lọ ìdíkùdé lọ. so kí làwọn retí esu fi ó bì tẹ́lẹ̀. tẹ bá ń gbọ́ pé obìnrin kan ó dájọ́ ọ́lẹ̀ ó fáwọn èèyàn sábẹ́ òun súnfí ni. tí ẹ bá gbọ́ pé àwọn èèyàn kan wọ́n pera wọn lálàáfà wọ́n ká orí tútù mọ́ wọn lọ́wọ́ tàbí orí gbígbẹ oníṣúfì ni. ṣé máa sọ pé àwọn èèyàn kan wọ́n jẹ́ lálàáfà wọ́n kóra wọn jọ wọ́n ń ṣàdúrà fún kírísítẹ́nì wọ́n ń ṣe fìdáwù fìdáwù rọ́ṣẹ́ máa ń ṣe lọ́jọ́ kẹjọ pé wọ́n kóra wọn jọ sí yídì géètì. tẹ ẹ bá débẹ̀ àbí ibi tẹ́ ń bá kóra wọn jọ sí oníṣúfì ni wọ́n oníṣúfì ni wọ́n. ló fi jẹ́ pé àfi kíjọba nàìjíríà kó bá ní òfin de súfì tí wọ́n bá fẹ́ kí. Eh, orí gígé fún ètùtù ọlà tẹ́ máa fẹ́ kó mọ lọ́dọ̀ àwọn babaláwo tí àká àwọn babaláwo náà iṣẹ́ ti wọn ni àwọn wòlíì olóògùn iṣẹ́ ti wọn ni tẹ́ máa fẹ́ yọwọ́ kílà ń kó àwa mùsùlùmí kúrò níbẹ̀ àfi kíjọba nàìjíríà kọ́kọ́ kọ́ mú bú ọ̀rọ̀ àwọn oníṣúfì. láìmójútó ọ̀rọ̀ àwọn oníṣúfí àwọn èèyàn ní yé máa pààyàn ṣèkìtì ọ̀la ní orílẹ̀-èdè nàìjíríà. ìdàkúdà aburú ìṣìnà ìranù ìrégbè ọ̀dọ́ sùfílẹ̀ sì máa bá nínú ẹ̀sìn. ẹ lè rí àrùsúnà kan kójó ní tíátà kójó ní fíìmù òun sufi ní mọjó ní tíátà ẹ lè rí àrùsúnà kan kójó olóògùn orí sufi ní mọjó olóògùn ẹ lè rí àrùsúnà kan kó fẹ́ fi ènìyàn ṣe ètùtù ọ̀la tàbí kó fẹ́ ṣe àwúre oníṣúfí ní máa ṣe é ní ìjọba orílẹ̀-èdè nàìjíríà à ń pè yín ẹ bá ní òfin de àwọn oníṣúfí ẹ bá ní fi òfin dè wọ́n súfí kì í bí màá re súfí kì í bí màá re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíyà kì í bímọ re. ẹ jẹ́ á máa kọ́ sí ìjọba létí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa kọ́ sí etí aráàlú. Súfí kì í bímọ re. Súfí kì í bímọ re bí ò bí kúfúrù àbí ṣíríkù bí díyà kì í bí màá re. bóyá tàbá a ń kọ yóò sí wọn létí bóyá tí wọ́n là bóyá etí wọn bóyá yóò là ẹ̀yin náà wòye ìsìn súfí ló tún bí tẹ̀bìlìgì súfí òun ló tún bí jẹ̀má ásùwù tẹ̀bílíìgì àwọn àfáà tí wọ́n jẹ́ àgbà àfáà fún wa tẹ́nikẹ́ni lè rí tọ́ka sí wípé yálà wọ́n sọ̀rọ̀ gbé tẹ̀bílíìgì tàbí wọ́n sọ̀rọ̀ tako jẹ̀mátò tẹ̀bílíìgì gbogbo wọn ni wọ́n gbà wípé ṣúfì ní tẹ̀bílìgì àtẹni tó takò àtẹni tó gbè fún gbogbo wọn ni wọ́n gbà pé ṣúfì ní tẹ̀bílìgì èèkàn méjì ló ní tẹ̀bílìgì èèkàn yẹn méjì ló ní tẹ̀bílìgì àfa àgbà méjì ńláńlá ló ní tẹ̀bílìgì. muhammadu iliyasi kandalawi òun oníjẹ panda ẹni tó wá jẹ supervisor alámòójútó àgbà àkọ́kọ́ fún jẹ̀mátù tẹ̀bílẹ́gì ẹbí rẹ̀ náà ni òun náà ni muhammadu zakariya alikandahalawi. nínú àwọn rẹ́fẹ́rẹ́sìsì tá a lè rí lórí social media lórí Google Muhammadu Zakariya yìí Kandarawi àfa àgbà ni Muhammadu Ilyas náà òun náà àfa àgbà lòun náà ṣùgbọ́n Muhammadu Zakariya ìmọ̀ tiẹ̀ tún gbòòrò ju ti Muhammadu Ilyas lọ. ṣùgbọ́n gbogbo ìmọ̀ tó bá ti forí sọ pé kíyàn ó máa tọ ojú ọ̀nà súnfí ó ti di ìṣìnà ó ti di kíni ìṣìnà nínú ìtàn àtàpẹ́ Muhammadu Zakariya Alikandarawi pé gbogbo kútùkù síta ló kà ọkà sọ̀yìn bukhari sọ̀yìn muslim abu dawud tirimidi nasai ibn maja òkè àti bayhati ọkà gbogbo ẹ̀ ṣùgbọ́n nígbà ló dojú ẹ̀kọ́ ó dojú ẹ̀kọ́ inú sufi ẹ méjì ó ṣe wá ní kàyéfì tí wọ́n bá sọ pé àfa kan ó nímọ̀ rẹpẹtẹ gbogbo wọn ní máa há kùránì muhammadu kandalawi eh, zakariya ọha kùránì muhammadu iyasi ọha kùránì ṣé muhammadu tijani ọha kùránì ibrahim iyasi ọha kùránì wọn ò lè máa há kùránì kùránì ti di tọ́mtọ́m lọ́lọ́ ní ọ̀dọ̀ wọn ó ti di tọ́mtọ́m ó ti di súwìtì. ṣùgbọ́n àwọn ti di rúgbà yẹ́kọ́rọ́ òlì kùránì wà ní kùránì yẹ̀lẹ́ ànú. رب يقرأ القرآن والقرآن يلعنه mélòó mélòó ẹ ti ń ké kùránì tí kùránì sì ti ń ṣẹ́bi ẹni ṣẹ́bi lẹ́nu ẹni ìbéèrè pé ẹjọ́ bàbá ẹ má bínú o ẹjọ́ kí ni ẹ̀yin gan-an yàtọ̀ sí oníṣúfí èmi ò rí yàtọ̀ láàrin wúta ẹ̀ẹ́n ò rí yàtọ̀ bóyá tí wọn náà bá sùn tọ́ bánánà bíi mọmọdé rí yàtọ̀ bóyá wà rí yàtọ̀ èyí tó fi rí yàtọ̀ lójú ayé ò rí yàtọ̀ láàrin èmi àti àwọn tẹ̀bílíìgì ok ò rí yàtọ̀ lójú ayé báyìí bóyá tí wọn náà bá sùn bí mọmọdé Èlíyàsì bó ṣe sùn. tọ́lọ̀ ńlánà mo sì ń bọ̀ wá sí orí ìlú báyà wọn lówó mọ́ tó àbá pẹ̀lú ibi tó ọbọ̀rọ̀ ẹdẹ láyé rẹ̀ yìí tó àbá èmi ò bínú ọ kí ni mo fẹ́ bínú sí ọ sí ṣe é bí wọn lọ sọ pé ọmọ ìyàtọ̀ láàrin tí ń sọ wípé ẹlẹ́sẹ̀gbẹ́ àtẹni tó dẹ́gbẹ́ rẹ̀ tí ń sẹgbẹ́ ọmọ ìyàtọ̀ láàrin tí ń sọ pé súnà ní ẹjẹ́ á ojúlówó súnà ní ẹjẹ́ á ṣe súnà ọmọ ìyàtọ̀ ọlọ́run tó dá sí pé bàbá tó wọnú ọ ọ nígbà tó láti tọ́ ṣe rí jamaatu tẹ̀bílíìgì ọ̀kan nínú ọmọ tí súnfí bí ni ilẹ̀rọ̀ òkùrọ̀ ọ̀kan nínú ọmọ tí tẹ̀bílíìgì bí ni ọmọkọ́mọ ni súnfí ò mọ̀ bí. súfì kì í bímọ re súfì kì í bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bímọ re súfì kì í bímọ re súfì kì í bímọ re. gbogbo àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ nípa tẹ̀bílíìgì ẹja ti dìkan wò ó èmi máa ń gbìyànjú àti ṣe insop àti ṣe déédéé mo máa ń gbìyànjú tó bá sọ́dí ọ̀rọ̀ mi dáadáa mo máa ń gbìyànjú àti ṣe insop ó rí pípa ọbẹ̀ mi léèrè pé ṣé a lè kírun lẹ́yìn tẹ̀bílíìgì mo bí mo ṣe dáhùn yẹn. mélòó nínú àwọn àfáà tó tako tẹ̀bílíìgì yóò dáhùn bẹ́ẹ̀ mo ní ẹjẹ́ àyè tẹ̀bílíìgì yẹn wò ṣé tẹ̀bílíìgì ti jẹ ti ta fẹ́ ráúráú ni àbí tẹ̀bílíìgì ti ń jẹ ní dèdè ibi tí tí ó ti ta tẹ̀bílíìgì ti jẹ ti ta fẹ́ ráúráú ni tẹ̀bílíìgì súfí tẹ̀bílíìgì ti ń jẹ ní dèdè ibi tí tí ó ti ta òun tí wọ́n kàn mú tóun ò tí ì gbọ́wọ́ wíìlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ kè é gbọ́wọ́ wíìlì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó fi bọ́ sọ́wọ́ wọn gbogbo jáde tiẹ̀ kò sì tí ì kọjá nàìjíríà kò tí ì lọ sí pakistan kò tí ì lọ sí kò tí ì lọ sí india kò tí ì lọ sí bangladesh ìwọ̀nba àjáde three days ẹ̀ eh, seven days forty days four months ti tiẹ̀ kò kọjá within the country. wọ́n ga ni pé ìwọ tó ń tẹ ní nínú pẹ̀lú tọ náà tọ̀yí bùyábọ̀ yóò kí o lọ yóò bẹ́tà kí kó lọ gbọ́ ẹni tó bá rí súnà ní ara bọ́ọ̀ bá rí súnà ara tèmi onídìí gbọ́ mi tó ọ́ dàbọ̀ o a máa pàdé ọjọ́ mi. fún o ìwọ tó ń wò mí náà tó ní wá wò mí ọkàn tó wò mí ni kó mi ni tó ti wá lu tó yẹ kó lò eh, kú ni ó dì kí là ń sọ ọ lọ náà. mo ní mo máa ń ṣe ìsọ́ọ̀fù ìsọ́ọ̀fù ni kíyàn ṣe ìwọ̀ntúnwọ̀nsì mo láìkí jẹ̀má tó tẹ̀bílẹ̀dì gan mo láìkí wọn gan mo láìkí wọn gan. mo láìkí wọn gan ṣùgbọ́n mi ò lè láìkí wọn débi pé kí n mọ́pẹ̀ wọ́n sí àkíyèsí. àjọ máa wa sí àkíyèsí ni. sọ́tìyé. nígbà tí màá pin èsì lórí sáadé kí òun lẹ́yìn jẹ̀mọ́ sí tẹ̀bílíìgì mo ní kákọ̀wé tẹ̀bílíìgì yẹn dáadáa ṣé kìí ṣe ń súnfí pẹ̀lú tẹ̀bílíìgì rẹ̀ tó bá jẹ́ pé tẹ̀gbílìgì ẹ̀ ti ń ṣe kọ̀tayọ kọ́kàn máa so mọ́ṣáláṣí káàkiri kó lòun wà lójú ọ̀nà ọlọ́run ìyẹn ò tí ìyọkù inú ẹ̀sìn kò tí ìyọkù inú ẹ̀sìn ṣùgbọ́n ẹni tó ń ti tẹ̀gbílìgì tó bá sí pé ọba sufi tìjàníyà àti kọ̀dìríà lọ́wọ́ rẹ̀ ló ń ṣe é wọ́n wá ń ṣe méjèèjì papọ̀ wọ́n kúnnú tẹ̀bílì gidigidi irú àwọn yẹn àmì kírun lẹ́yìn wọn ìsọ́pù kan nìyẹn. ẹ jẹ́ wá lọ sórí ìtàn Muhammadu Ilyas àti Muhammadu Zakaria Kanda Alawi in brief. lérè pé ni o lérè pé ni ṣé àwọn méjèèjì àwọn méjèèjì wọ́n tan ẹbí ni wọ́n ní ọ̀nà kan ok bẹ́ẹ̀ náà ni àkọsílẹ̀ fi yíwa wípé àwọn méjèèjì àfáà ni wọ́n wọ́n há àná. àfáà ni wọ́n ṣùgbọ́n ìkíní kejì wọn oníṣúfì ni wọ́n oníṣúfì ni wọ́n bóyá nítorí pé ní orílẹ̀-èdè tí wọ́n ti ṣẹ̀mí ó ṣe àkóbá fún wọn tí í ṣe orílẹ̀-èdè India India Pakistan ó ṣe àkóbá fún wọn nítorí orílẹ̀-èdè yẹn lágbàńlá ayé tí wọ́n bá ní orílẹ̀-èdè wo ni gbogbo ẹ̀sìn ayé pé sí jù lọ gbogbo ẹ̀sìn tó ń ṣe láyé ó wà ní India àwọn tí wọ́n ń bọ òrìṣà wọ́n pọ̀ kánrin ní India àwọn oníṣúfì oníranran wọ́n fún India digbí wọ́n fún India digbí ṣe wá rí bóyá nípasẹ̀ ìyẹn ni wọn àwọn náà fi wá di oníṣúfí wàláwà àlà ṣùgbọ́n oníṣúfí ni wọ́n. Muhammadu Iliyasi àti Zakaria Kandalawi wọ́n jẹ́ oníṣúfí jìṣtíyà àti màtùrìdíyà. Àwọn oní mọ̀tìrìdíyà àwọn tí wọ́n àwọn ni súfì tí wọ́n fi ìròrí sọ̀rọ̀ ìròrí ọpọlọ tí wọ́n fi sọ̀rọ̀. sùfíyà tó ń kàlà níyà ní máa ń sìn wọn àwọn ní sùfí tó jẹ́ pé tó jẹ́ pé tí wọ́n bá sọ̀rọ̀ báyìí à ẹ mọ̀ pé wọ́n ń fi ọpọlọ sọ̀rọ̀ ló fi dá sí pé ok ẹjẹ sì fìyẹn lẹ́nu súfì màtìrìdíyà nìyẹn àwọn ní súfì jìṣìdíyà àwọn tí wọ́n ní àwọn tí wọ́n jẹ́ kùbùrìyùn àwọn máa ń pé síbi sàárè ń tiwọn ni àwọn yẹn máa ń pè síbi sàárè ibi tí wọ́n sin àfa àwọn sí wọ́n kọ́ ilé fún un wọ́n kọ́lé fún un so ẹ jẹ́ ká wo àwòrán bí wọ́n ṣe pé sí ibi sàárè àfa àwọn. ṣé ẹ rí nítorí wò yẹn àwọn èrò lẹ́ ń wò yẹn o ní tí wọ́n kọ́ yẹn ibi tí wọ́n sin àfa àgbà tó dá kọ̀ríkọ̀ jìṣẹ́yà sí ibi tí wọ́n sin sí òní yẹn ẹ̀wọ̀n bí wọ́n ṣe kọ́ bí ẹ̀wọ̀n bí wọ́n ṣe kọ́ ilé yẹn tó fáìn kẹ́tìrì wọ́n kọ́ ilé yẹn tó fáìn gan-an àwọn àjọ nìyẹn o àwọn tínú ilé ò gbà wọ́n mọ̀ wọnú ilé yẹn one by one one by one sàárè àfa àwọn ó ní wọ́n ń lọ oníbàmẹ̀ fún nìyẹn ṣẹ́tì oníbàmẹ̀ fún ṣẹ́ni dáadáa so dọ̀rí ìhù nìyẹn ojú ojú orí tí wọ́n kọ́ létí eléyìí ń fàyè gan o ẹ̀wò ọ fàyè gan inú ibẹ̀ ni sàárè àfọ̀ oníṣúfì yẹn wà. àwọn ìjọ ẹ̀ náà nìyẹn àwọn ìjọ ẹ̀ nìyẹn káwa ní ọ̀nà fún wa rí bá wá sí wọ́n pe àwọn tẹ̀bílíìgì ní jẹ̀mọ́ àti máa fọkọ lọ sọ̀rọ̀ ẹ̀sìn jẹ̀mọ́ àti máa lọ sí di sàárè nítorí súfí méjì ti ń bẹ lára tá a sì ń rí ìtọ́pa rẹ̀ lára wọn òun ló fà. so àwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ gbé jẹ̀mátì tẹ̀blígì àtàwọn àfáà tí wọ́n ń sọ̀rọ̀ tako jẹ̀mátì tẹ̀blígì àwọn méjèèjì ní pé kẹ́ ẹ máa sọ òdodo ọ̀rọ̀ kẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ ẹ má jẹ́ ká máa fi ìfẹ́ ẹnu ẹ má jẹ́ ká máa fi ìfẹ́ ẹnu máa ṣẹ̀sìn má láwọn sàmì ẹnìkọ̀ọ̀kan wa. igun méjèèjì ló gbà pé ṣúfì ni jẹ̀máàtù tẹ̀bílẹ́kì ẹ rí i pé nípìnlẹ̀ ọ̀rọ̀ tèmi lèmi ti fi rinlẹ̀ yìí pé ṣúfì ni wọ́n wọ́n ní ṣúfì ni tẹ̀bílẹ́kì láti pilẹ̀. Okay? now igun méjèèjì tó gbà pé súfì ni wọ́n yìí mi ò fẹ́ dárúkọ igun àwọn àfáà tí wọ́n pè wọ́n ní tí wọ́n takò wọ́n tí wọ́n sì pè wọ́n ní súfì àti igun àwọn àfáà tó sọ̀rọ̀ gbè fún wọn kókó ni pé àwọn méjèèjì gbà pé súfì ni wọ́n ṣùgbọ́n ibi tí wọ́n ti yapa ẹnu òun ni pé àwọn tí wọ́n ń sọ̀rọ̀ gbè fún tẹ̀bílíìgì nínú àwọn àfa àwọn kan nínú wọn gbà pé ìkíní kejì àwọn mọmọdé ìlíyàsì àti Zakaria Kandalawi ìkíní kejì wọn àwọn kan gbà pé wọ́n tún bá kúrò níbi súfí àwọn kan gbà bẹ́ẹ̀ pé wọ́n tún bá kúrò nínú àtàsọ́wùkù jìstíyà àti màtùrìdíyà ok nígbà tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tako jẹ̀mátì tẹ̀bílì nínú àwọn àgbàfà táwọn ò gbà pé wọ́n tú bá kúrò nínú ìlànà yẹn títí di ọjọ́ ọkú wọn so àwọn kan gbà pé wọ́n tú bá àwọn kan gbà pé wọn ò tú bá ibo lè ní wá bìlọ́ǹgì sí èmi bìlọ́ǹgì sí àwọn tó gbà pé wọn ò bá. èmébì lòdì sí àwọn tó gbà pé mọmọdù ìlíyàsí o àti mọmọdù zakaria kandaláwí o pé àwọn méjèèjì wọn ò tù ú bá dọjọ́ ọkú wọn kúrò nínú ẹ̀sìn súfí ohun tó sì jẹ́ kí n gbà bẹ́ẹ̀ ni pé bí ó bá jẹ́ pé wọ́n bá tú bá ní mọ́mọ́dún ìlíyàsí òun ò ní àdámọ́ akókọtíra kò ní ṣùgbọ́n Muhammadu Zakaria tó fi ṣe mùsírìfù tó fi ṣe general supervisor alimusiru alimusirifu aliam fún jẹ̀mátù tẹ̀bìlìgì òun òun ní àdámọ́ pé máa kọ tíra ọkọ tíra ọwọ́ àdìdì kọ tíra tí jẹ̀máàsì tẹ̀bílíìgì ó máa lò ṣíra tó dìídì ìkọ fún jẹ̀máàsì tẹ̀bílíìgì yìí àkọ́kọ́ rẹ̀ ní tẹ̀bílíìgì ní sọ́ọ̀b tẹ̀bílíìgì ní sọ́ọ̀b ìyẹn ni wọ́n ń pè ní sílábọ̀sì tẹ̀bílíìgì jẹ̀máàsì mọ̀mọ́tìlíyàsì tó dálẹ̀ ẹni tó ṣe ìwé lórí sílábọ̀sì ẹ̀ ó pè ní tẹ̀bùlígù ní sọ́ọ̀bù tẹ̀bùlígù ní sọ́ọ̀bù yìí òun ni wọ́n ń pè ní teachings of Islam teachings of Islam yìí òun ni wọ́n padà pín sí méjì tí wọ́n sì yí ọkọ ẹ̀ padà. teachings of Islam yẹn ó rèé. ṣàkéré ológun tẹ̀bílìkì tó ní lọ́wọ́ o ṣíṣe of Islam wọ́n pín ìpele ní London ẹni bó ṣe tó ìwé ńlá mi o ẹtìrì ìwé ńlá mi o that is teachings of Islam okay tẹ̀blígù ní sọ́ọ̀bù òun ni wọ́n ń pè ní èdè pakistani wọn so nínú so ìwé ìdánsè ní teachings of Islam ní èdè òyìnbó ṣẹwárí ìwé teachings of Islam yìí ó ní wọ́n wá padà pín sí méjì wọ́n padà pín sí méjì ìpín sí méjì rẹ̀ ó ní pé ṣẹ́rígbé yìí ohun tó kó sínú ni the stories of Sahaba the virtues of Salat the virtues of Tabligh the virtues of the Holy Quran the virtues of Zikr the virtues of Ramadan, the virtues of Dawood Sharif. So, nígbà tó wá di pé wọ́n tún ìwé yìí, wọ́n fẹ́ separate yẹ. Nígbà tí awuyewuye wáyé lórí ẹ̀ láti ọ̀dọ̀ àwọn àfáà súnmọ̀. Eléyìí tó burú jù nínú awuyewuye tó wá lórí Jesus of Islam ní awuyewuye àtakò tó wáyé lórí abala the virtues of Darul Sharif the virtues of Darul Sharif. Therefore, nígbà tí Jamaat Tablighi ní Pakistan nígbà tí wọ́n fẹ́ dìde síwèé yìí láàrin ara wọn wọ́n wá yọ abala the virtues of Darul yẹn wọ́n yọ sínú ìwé sẹ́pẹ́rẹ́tì lọ́tọ̀. the remaining one two three four five six six books virtues of sahaba and the story of sahaba virtues of salat virtues of tabligh virtues of holy quran the virtues of zikr the virtues of ramadan ìyẹn wá wà nínú abala kan ìyẹn náà wá ń pè ní pàjọ́ ìlúlẹ̀ àmọ́lì lónìí ni ò ní kọ́pì yẹn níbi ìbàyìn bá fi hàn wá ọkọ̀ mọ̀ nígboro eléyìí tí mo fi hàn yín yìí ẹni tó bá ti wà nínú tẹ̀bílíìgì láti bíi bíi forty years thirty years ago ló máa nílè lọ́wọ́ ẹni tó bá ti wà nínú tẹ̀bílíìgì bíi thirty years ago. yóò ní lọ́wọ́ tàbí twenty five years ago yóò ní lọ́wọ́ tó bá jẹ́ tí bá máa ń ra ìlú wọn o yóò ní lọ́wọ́ so wọ́n padà separate the battles of darud or durud wọ́n separate ẹ̀ lọ́tọ̀ nígbà tí wọ́n separate ẹ̀ yìí wọ́n ì sábà kó sórí igbá fún àwọn èèyàn. ṣùgbọ́n àwọn tí wọ́n máa ń tà á tẹ́nìkan bá ti béèrè rẹ̀ wọ́n á lọ yọ fún un. so kì í ṣe pé wọ́n separate ẹ̀ wọ́n destroy ẹ̀ rárá wọn ò destroy rẹ̀ ẹ̀ tó bá nídìí ẹ̀ wọ́n á lọ yọ fún un wọn ò kó sórí dámá lẹ́ni tí fi ń ṣọ́ra fún ìsọnù ok so ìwé teachings of Islam yìí orúkọ tí yẹ kí wọ́n pè gẹ́gẹ́ ni teachings of tabligh jamaatu tabligh teachings of jamaatu tabligh torí pé muhammadu zakariya kandalawi in tó dojú ẹ̀kọ́ gẹ́gẹ́ ni iṣẹ́ tí muhammadu yas gbé kalẹ̀ lẹ́yìn náà muhammadu zakariya kandalawi ó tún wáá kọ ìwé míì fún jẹ̀mátì tẹ̀bílíìbì oní ń pè ní bàzá ìlú sọ̀dàkọ́t bàzá ìlú àsọ̀dàkọ́t òun lélẹ́yìí òun náà tóbi o sẹ́rí bàzá ìlú sọ̀dàkọ́t ó rè é ẹjẹ́ fi hàn yín báyìí kẹ́lẹ́ orúkọ dáadáa. ní pé bíi àwọ̀ góòdù kankan náà fi kan ilé yìí. ìmọ̀bọ́ yẹ ẹ̀rí dáadáa o pàtó nílù ayé ní ìsìn vazaili ẹ̀rí vazaili sọ̀dàkọ́t vazaili. صدقات ọ̀rẹ́ ní àtẹ ẹ̀rí dáa jù báyìí lọ pàdánù zakat hmm. ok ìwé kẹta wọn ọ̀tún eléyìí virtues of Hajj virtues of Hajj sorry òun ò tóbi tó àwọn méjì àkọ́kọ́ yẹn virtues of Hajj. Muhammad Zakaria fọ́kọ ẹ̀ nìyẹn ọ̀tọ̀ nìyẹn ìpínlẹ̀ báyìí. okay now ṣẹ́wárí jamaatu tẹ̀bílíìgì wọ́n ní ète kan lọ́wọ́ lórí àwọn ìwé yìí ète náà ni pé ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ti wà organize lábẹ́ ìjọba lórí ọ̀rọ̀ ṣíṣe wáàsí nínú ìlú jamaatu tẹ̀lígì wọ́n wàá ka riyadu sọ̀lẹ́hìn fáwọn jama níbẹ̀ wọ́n ka riyadu sọ̀lẹ́hìn fún wọn gbogbo òwe tí mo kó bọ́ta yìí fún òní kà fáwọn jama ní general so wọ́n wà á taari wọn sí ìjáde tí wọ́n ti wá lọ jáde tí wọ́n jáde kúò nínú ìlú tí wọ́n bọ́ sí ìgbèríko àwọn ìwé títí sọ̀fíìsà mú wọn yìí òun ni wọ́n àmọ́ kà fún wọn ibẹ̀ ni wọ́n ti agbègbè ń gbó okay so àwọn ìwé yìí jamaatu tẹ̀bílíìgì tí wọ́n bá tẹ̀sẹ̀ bí lónìí ọmọ wọn pé ìwé ni ọmọ wọn so gbogbo òwe tí ma fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn wọ́n ń fi ìyáàdì sọ̀rọ̀ yìí fi ń tan ayé jẹ wọ́n ti gbogbo àgbáyé ni máa so wọ́n tún pèkan ní muntakabul hadith muntakabul hadith muntakabul ahadith so mi ò níyẹn lọ́wọ́ hadith ni wọ́n kó gbọ́ síbẹ̀ ìyẹn náà wọ́n fi ń ṣe ẹ̀tàn ni mọ̀mọ́ zakaria lọ́pọ̀ yẹn ti yẹ ṣé ìwé tí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ ẹ̀jẹ̀ mátù tẹ̀bílíìgì àti ìròrí wọn àti àdìọ́kàn wọn àwọn ni fàdọ́ ilẹ̀ àmàlẹ́ fàdọ́ìlì sọ̀dàkọ́ fàdọ́ìlì hajj ìyẹn báyìí mo sọ pé súfì ni jẹ̀máàtù tẹ̀bìlìgì ok báwo ni wọ́n ṣe dá jẹ̀máàtù tẹ̀bìlìgì sílẹ̀ àwọn nǹkan tí a gbọ́ ní ọ̀dọ̀ àwọn àfẹ́sìn lágbàlá ayé oríṣi nǹkan méjì ni àwọn kan sọ pé Muhammadu Iliyasi ó wá sí Maka ó ṣe hajj ó wá kàbọ̀ sí Madina lẹ́yìn tó kàbọ̀ sí Madina tán wọ́n ní òun sùn òun lálàá lójú àlá ni wọ́n ti ka àyà kuntum si kuntum ummatan sí òun létí. ok pé ìjọ ẹgbẹ́jọ kan ta'muruna bil ma'ruf wa tanhauna 'anil munkar tí ó mọ pàṣẹ dáadáa tó sì mọ kọ̀ ó lòun lálàá ni wọ́n kà sóun létí tó túmọ̀ sí pé tó túmọ̀ sí pé kóun dìde kóun lọ ọ̀gánáìsì àwọn èèyàn tí wọ́n máa pèpè sẹ́sìn. àwọn kan sọ pé kì í ṣe pé ó lálàá bí kò ṣe pé ó gbọ́ ohùn kan láti inú sámà òun wà ní Mẹ̀dínà ó wá gbóhùn kan láti inú sánmà pé kóun lọ dìde kóun dìde kóun kóun ọ̀gánáìtì àwọn èèyàn kóun káwọn èèyàn jọ kóun káwọn èèyàn sòdì káwọn máa pètè tẹ́sìn lọ́dọ̀ àwa mùsùlùmí àlùsùn náà kọ́mẹ́ǹtì wa lórí ìtàn méjèèjì yẹn ní ti àlá lílá èèyàn lè lálà kó ga sí wípé nínú àyà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ náà Kùránì kí wọ́n wí sí létí lójú oorun kódà nígbà míì ìyá máa lálà tí ó máa fa táwọn kan máa bá pa wàhálà lójú oorun tó ga sí pé ọlọ́run sì fi gbólóhùn kùrìsì yìí sí lẹ́nu láti fi dènà aburú yẹn kò sẹ́ni kankan tó takò wò pé èèyàn wá sùn nínú ayáàlú kùrán ọwá ọwá fìràn lójú oorun tàbí nínú àdíìsì ànábì kan ọwá fìràn tí ẹ oorun ok èèyàn lè sòkò lánàá kódà kórìíra rẹ̀ kó ń dókòó nu mọ́tíláṣí pé òun tọ àlòkùrán lọ́wọ́. pàtó tó mọ súrà tó ń kà tọ́ba jí sí ojú ayé tọ́ba jí sí ojú ayé níwọ̀n ìgbà tó ni wọ́n sọ súrà yẹn kalẹ̀ fún ní pọ́blẹ́mù yẹn a máa kó lọ lọ hajj òun àwọn ní hajj yẹn lè kó o àwọn kan tí wọ́n bẹ́ẹ̀ rí tó tó tí wọ́n sì ti bẹ́ẹ̀ pé à àwọn ńlá làwọn ríra àwọn táwọn sálùwàlà àwọn ńlá làwọn ríra àwọn fẹ́ àwọn kírun à àwọn sì ń lọ sọ́ọ̀sì sí níyì ọ̀jọ́ra wọn ọ̀dà àwọn ò lọ sọ́ọ̀sì náà Islam làwọn ó ṣe kò sí dídì níbi gbogbo mi kódà ìyẹn lè lálà kó bá rẹ̀ nínú ọgbà àdìgbẹ́ náà ìyẹn tún lè lálà ó ti ní òfin ó ti ní lànà pé tọ́ ọ bá lànà sí ní tó dáa bẹ aláwọ̀ lé lórí pé káláwọ̀ kó mú aláwọ̀ wá sí ìmúṣẹ o lè sọ fún olólùfẹ́ rẹ tọ̀nà kó nífẹ̀ẹ́ rẹ ah, mọ̀mọ́ lálàá pé mo lọ mọ́kà mọ̀mọ́ lálàá pé mo ti pé mo di mùsùlùmí ìyẹn tó bá jẹ́ kírísítẹ̀lì tó lálàá yẹn ah, mọ̀mọ́ lálàá pé mo mọ̀ lọ zàká mọ̀mọ́ lálàá pé mo mọ̀ ra mọ́tò aláàrẹ nìyẹn tó bá dàgbà burúkú òun náà ti ní píńsípù tiẹ̀ kọ ẹnu sí ẹ̀gbẹ́ lẹ́fì sọ pé tú ẹrẹ́ yìí kò sí àwùjúdì láì ní ṣe ìtọ́n wà ní sáré mọ́rọ̀ àìsù fẹ́ àwùjúdì láì ní ṣe ìtọ́n wà ní sáré mọ́rọ̀ àìsù fẹ́ àwùjúdì láì ní ṣe ìtọ́n wà ní sáré mọ́rọ̀ àìsù ló bá parí. ẹni tó lálàá pé òun kírun kò gbọ́dọ̀ wàá máa sọ wípé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ pọ̀ òun láti láti ojú àlá ni pé kò mọ kírun lòun fi ń kírun hmm. àṣẹ kákírun wà ní Qur'an ẹni tó lánàá pé òun ké sáwọn èèyàn jọ òun pè wọ́n sínú ẹ̀sìn kò gbọ́dọ̀ wàá máa sọ káàkiri pé ìdí tí mo fi ń pè yín tẹ́sìn ni pé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ bá mi sọ̀rọ̀ lójú àlá nù ọlọ́run ti bá wa sọ̀rọ̀ kákẹ́kẹ́ sínú ẹ̀sìn nínú àlùkùránì mo n fa gẹ̀ẹ́sì àwọn nítọ̀ tí mo ń sọ yìí pé èèyàn sùn ó lálà pé òun ń pe àwọn èèyàn sẹ́sìn tó nídìí kò ṣe máa capitalize lórí àlá yẹn àṣẹ ti wà ní Quran àṣẹ ti wà ní hadith pé ká pé èèyàn sẹ́sìn ká ká pàṣẹ dáadáa ká kọ aburú fáwọn èèyàn ìyẹn ti wà ní Quran tó tọ́ bá wá sùn tó lálàá mọ́ wàá sọ àláyé di bàbàrà kọ́ ọmọ bá dìdàkudà. Tóyé, torí bí tí wàhálà ti máa fèrè nìyẹn táyì fúrámà. Mo sùn mo lálàá pé mò ń ṣe wáàsí. Ó ṣe di ogun pé kí n ṣẹ̀ fọ́fáyé pé àlá tí mo lá mo fi ń ṣe wáàsí o. Mo sùn mo lálàá pé mò ń lọ sí hajj ó ṣe di wàhálà pé kí n sọ fáyé pé àlá tí mo ńlá ni mo fi ń lọ sí hajj o ṣé àṣẹ lọ sí hajj tí ò sínú kùránì ni tí ò sínú hadith ni so superfluous information nìyẹn a nídìí gbogbo yẹn láti fi pàtàkì ara wa ìfẹ́ tó gbọ́n pàtàkì ara ẹni ni tí sì jẹ́ ìlànà àti ìròrí àwọn oníṣúfí. ẹ̀ẹ̀ni rí ó ń súnà kó lálàá pé òun kírun lójú oorun tàbí òun gbàwẹ̀ lójú oorun tàbí òun lọ sí mẹ́ta lójú oorun kó wá sì yẹn ká kó wá sọ bàbàrà. ipò tí àlá wà nìyẹn lọ́dọ̀ àwọn onísúnà but lọ́dọ̀ àwọn wọ́n á bàbàrà ẹ̀ wọ́n á bàbàrà rẹ̀ ìṣe tí wọn nìyẹn nítorí pé olùṣìnà ni wọn. ní ti ìkáyà kejì tó sọ pé mọ́mọ́dù yíyáàsì ó gbọ́ ohun ìpè láti sánmọ̀ pé kò ń lọ organize kò ń lọ ṣètò àwọn èèyàn kí wọ́n máa lọ láti ìletò sí ìletò àyè ọ̀pọ̀ síbù èèyàn ọ̀pọ̀ síbù látọ̀dọ̀ ọlọ́run wá kò pọ̀síbù àfi tó bá já sí pé àwọn jíndù ni wọ́n bá sọ̀rọ̀ lókù. tó bá jẹ́ látọ̀dọ̀ aláwo ni kò pọ̀síbù. ìpè tí ó tinú sánmọ̀ wá bá wa ní ayé tí ó mọ̀ pa wá láṣẹ nǹkan kankan tàbí tí ó mọ̀ kọ̀ kankan fún wa ó ti wá sófin pẹ̀lú Kùránì. ó ti wá sí òpin pẹ̀lú Quran ṣùgbọ́n bí ẹnìkan bá wá sọ pé òun gbọ́ ohùn látẹ̀yìn àpáta láti inú àpáta látòkè àpáta látòjú sámà òun gbọ́ pé Muhammadu ti o láti àsìkò lọ lọ àwọn èèyàn jọ kí ẹ máa pàṣẹ dáadáa kọ ìbàjẹ́ fún àwọn ènìyàn. èyí ni ohun ọlọ́run láti inú sánmà ọ̀ irọ́ ni irọ́ ni àlùjẹ̀nú lè pèèyàn bẹ́ẹ̀ àlùjẹ̀nú ó lè pèèyàn bẹ́ẹ̀ láti inú afẹ́fẹ́ ohun tó fi yẹ kó o jẹ́ mùsùlùmí onísúná nìyẹn lọ́gán tó bá ti ẹ̀gbọ́rú òun bẹ́ẹ̀ ó ní àwọn olùdílé àìmílẹ̀ ṣe tọ́ mìíràn jìn kùránì ti pa wá láṣẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ẹni tó bá nímọ̀ kó fi ìmọ̀ rẹ̀ kó lò ó kó sì pèpè síbẹ̀ kìí ṣe ohun tí wọ́n ń sọ ìní tẹ̀lé ó parí ìyẹn parí síbẹ̀ yẹn nìyẹn. kí kapitaláìsì tí ó kapitaláìsì lórí ìyẹn ló mú kárí àwọn àfáà súnà sọ pé ìdásílẹ̀ jẹ̀mátù ìdì pé ó mẹ́hẹ̀ ọwọ́ ó láàyè ohun tó fà á nìyẹn ohun tó fà á nìyẹn. ẹ jẹ́ ẹ mọ̀mọ́ ẹ mọ̀mọ́ jẹ́ àmọ́ capitalize lórí àlá mọ́. ẹni tó bá sọ pé òun gbọ́ láti inú sánmà ó yẹ kó fi mọ̀ pé ohun rọ́ gbọ́ kìí ṣohun àlọ́ ò tí èèyàn bá jẹ́ onísúnà yóò fi yé wa ẹ wo àwọn christian lónìí wọ́n mọ̀ ní àwọn gbọ́ ìpè ọlọ́ọ̀ni àwọn gbọ́ ìpè ọlọ́ọ̀ni àwọn gbọ́ ìpè ọlọ́ọ̀ni ṣẹ́sìn òkúkúrọ̀ ni wọ́n bó ṣe jẹ́ náà nìyẹn kìí ṣe pé àwọn nìkan ni wọ́n lè gbọ́ ìpè ọlọ́run mọ́ àtàwa mùsùlùmí à lè gbọ́ ìpè ọlọ́run mọ́ ìpè ọlọ́run sáàbà gbọ́ kálọ́mọ́ ta kùránì kùránì ni kàlámù lọ alukur'an òun ni kàlámù lọ so ìkáyà tí wọ́n ṣàfihàn ẹ̀ sí ọ̀dọ̀ ọmọ ọmọ ìlíyàsì lórí bó ṣe dájẹ̀ mọ́tò tẹ̀bílíìgì rẹ̀ ah! ó wá bí bàbá ńlá ìkórira eh, eh? ọlọ́run ń bọ́ sọ̀rọ̀ lójú àná eh? ọlọ́run pè ọ́ látọjú a ah! ká mọ́ gbọ́ wa wá bí wá bí bàbá ńlá àtakò ó bí láti ọ̀dọ̀ àwa mùsùlùmí onísúnà sí mọ́mọ́dé ìrìyà. mo rò pé mo rò pé ẹgbẹ́ àgbọ̀yẹ tí mo sọ yìí à ń sọ eléyìí nítorí kí irú tó ṣẹlẹ̀ sí mọ́mọ́dé ìrìyà sí i kó má bàa àtẹlẹ̀ sí èmi àti ẹni. kò sẹ́ni tí àláwò lè lò fún iṣẹ́ ẹ̀sìn. àwa ní sọ di pé lójú àlá ni wọ́n ti bá mi sọ̀rọ̀ yìí ni mo fi ṣẹ̀tọ̀ so kùránì sọ kò sí ọ àtìgbà tó tó wá lálàá tó ẹ̀dà náà bí ọlọ́run alukurani sọ kò nítumọ̀ sí ọ àfùgbà tó o tó gbọ́ ohun ṣètọ́ọ̀nì láti inú afẹ́fẹ́ tó o fẹ́ sọ̀rọ̀ ẹ̀ dàbẹ́bí pé ọlọ́run bọ́ sọ̀rọ̀ ibi tí nasa wà rí gẹ́gẹ́gẹ́gẹ́ right from the beginning right from the beginning ibi tí ṣùgbọ́n nìyẹn èyí jẹ́ mọ́tò tẹ̀bílíìgì ìròrí yẹn ẹ lọ parẹ́ èyí ń pé ó jẹ́ iyì ó jẹ́ ohun àmúyangàn fún yín lórí tẹ́tẹ́ gbé dání òun sì ló mọ̀ pé ṣé wàá mẹ́ta tìjà ní irú tó náà sọ náà nìyẹn pé ló padà wá sílé ayé ló wá bóun sọ̀rọ̀ gbogbo àwọn èrè gbìyàn yẹn mùsùlùmí onísùnà ò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ anybody mùsùlùmí onísùnà kò ní tẹ́wọ́ gbà lọ́wọ́ anybody ẹni tó rí ó jẹ́ ìbá àpẹẹrẹ muhadisu sẹ́ńtírì ìbá àpẹẹrẹ fàtíù sẹ́ńtírì gbogbo ń tọ́ bá rí ọkọ̀ ọ̀pẹ̀rẹ̀ rẹ ọ̀bá àpẹẹrẹ rẹ ní mú kú sí mufti bẹ̀ tí wọ́n di tọ́rọ fọ́ká lórí anybody lọ́kàn lè dìde kó náà lọ sí anybody lọ́kàn lè dìde lọ́kàn náà ti di mufti o ó ti di international mufti. ohun tá à ń sọ fúnra wa ni wípé àwọn ọ̀rọ̀ èrè gbè tẹ́sí òní tẹ́wọ́ gbà ẹ mọ̀ jẹ́ àtọ́ ẹ mọ̀ jẹ́ àtọ́ di nǹkan mọ́. ẹ mo sùn mo lálàá wọn wá ní kí n máa pèpè sẹ́sìn ṣé ò ní o pèpè sẹ́sìn kó tó sùn sádìsì ò kó o pèpè sẹ́sìn kó tó máa sùn hm? ṣé òsínú àdìsì ni ṣé òsínú àdìsì àtẹ káyọ̀rọ̀ àwọn màtà káyọ̀rọ̀ àwọn ó kùrìjá náà táàmù rúnà وتنهون عن المنكر ṣé kò sí inú kùránì ni kó tó di pọ́ sùn oorun ìyá tó ń sùn ọ̀nà àti sọ́ra yìí di bàbàrà àti sọ́ra yìí di nǹkan tẹ́ẹ̀jẹ́ oníkẹ́ ẹ máa sọ pé ẹsẹ̀ ẹ̀dá kọ̀máǹdì látòjú oorun tàbí pé ẹgbẹ́ òun kan láti inú sánmà irọ́ la bá ń bẹ̀ irọ́ la bá ń bẹ̀ so mò ń rọ ẹ̀yin jẹ́ mọ́tìtẹ̀ bìlíìgì irú ìtàn yẹn kódà kó ti wà lákọọ́lẹ̀ ẹ tètè rán kọ́mẹ́ǹtì mi lórí pé this is not accepted this is not accepted to us ẹ̀dá ayé padà lọ síbi àṣẹ tọ́lọ́ ń pa wá fún pèpè. ẹ má dá ayé padà lọ síbi pé muhammadu liyasi lánàá tàbí bó ohun inú àtúnṣe tẹ́ lọ ṣe nìyẹn torí pé tẹ́ bá ti fi ìparọ́ mọ́lọ́hún bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ti di sí òkú bá ti fi subhanahu wa ta'ala ti yìí ṣe kí ni ó ti di sí ẹ ṣe fi rọ́ pípa bẹ̀rẹ̀ iṣẹ́ kan fọ́lọ́ tọ́lọ́ wà gba iṣẹ́ lọ́wọ́ yín ọlọ́run ò ní gbà ọlọ́run ò ní gbà so ìyẹn báyìí. lórí ẹ̀sùn tí wọ́n fi kan Muhammadu Ilyasu ẹ̀sùn àkọ́kọ́ ni ìbẹ̀rẹ̀ foundation tá a sọ pé wrong okay and tí foundation bá ti wrong in most cases structure náà ò ní correct típìlẹ̀ bá ti wó ìpìlẹ̀ tó bá ti wọ́ òkè ó ṣe kí ni yóò wò ó ìpìlẹ̀ wọ́ ohun tá a mọ lẹ́pìlẹ̀ ó ṣe kí ni yóò dà wúlú yẹn ni. ọ̀rọ̀ kejì ó ní pé àtigun tó ń tako tẹ̀bílíìgì àtigun tí ń pámpásì ẹ̀ igun méjèèjì gbà wípé onísúfì ni Muhammadu Ilyas onísúfì sì ni Muhammadu Kandalawi ibi tí wọ́n kàn sí yapa ẹnu ni pé àwọn kan gbà pé wọ́n túbá kẹ́yìn ayé wọn àwọn kan gbà pé wọn ò túbá ẹ jẹ́ ká yiri àárín yẹn mu ṣe rí èmi ọgbà pé wọ́n tún bá èmi ọgbà èmi ọgbà pé wọ́n tún bá torí tẹ́ bá tún bá mi ìwé wọn ò ní máa tètè lọ síbi súnfún ìwé wọn ò ní máa pe ọ̀wọ́ ń súnfún lẹ́nu eré. ká ní wọ́n súbà ni ó yẹ kí jẹ̀máà tẹ̀bílíìgì láti ibi orí ìrùn wọn lọ́hùn ní Pakistan àti India ó yẹ kí wọ́n ti ṣe àtúnṣe sí àwọn ọ̀rọ̀ oníṣúfí tí wọ́n ń pèpè lọ síbẹ̀. àpẹẹrẹ rèé èmi máa kọ̀wé ọlọ́run mọ́jẹ̀ ń ṣùgbọ́n kọ́ o káwá ni mo wá ṣe mistake bóyá nígbà tó kú díẹ̀ tí màá kú láyé ni mo kọ̀wé kan ìwé yẹn wàá dáa mo sì tù ú bá ṣùgbọ́n mi ò rí opportunity láti yẹ̀ dí tiẹ̀ àwọn tó bá jẹ́ ọmọ mi àwọn tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ mi àwọn tí wọ́n jẹ́ alábàáṣe mi wọ́n á bọ́ bẹ́ẹ̀ àní eléyìí àbúrò ẹ má ti túbá níbi ilé ìkó kù láyé torí náà ọ̀rọ̀ yìí kì í sọ̀rọ̀ rẹ̀ mọ́ ó ti wọ́gi lé it is just as simple as that. ṣùgbọ́n ní ti jẹ̀mátù tẹ̀bílíìbì tẹ́ẹ̀mì fi gbà pé wọn ò túbá wọn ò sì ṣe tá àti túbá lórí ẹ̀ ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré kan fún wa. sẹ́rí jàmọ́ tẹ̀bí gbẹ̀sẹ̀ ń wò wọ́n yẹn nínú tí wọ́n fi rè wọ́n ni pé wọ́n lè má bá yín ṣàníyànjiyàn tẹ̀ bá ń bá wọn sọ̀rọ̀ wọ́n lè má bá yín ṣe kí ni o àríyànjiyàn wọ́n wulẹ̀ rè wọ́n fún pé kí wọ́n mọ̀ báyìí ṣe àríyànjiyàn ni wọ́n kú ti mọ̀ fáwọn òní gbọ́n tẹ́ ń sọ. ìjẹ́wò alábàáwò tíjàpá sọ pé ọjọ́ tó ń ti jágbọ́n ohun lọ́rùn òsì wọ̀ ohun mọ́ ìṣètítẹ̀ tẹ̀bílẹ̀ jìnnà ṣe nìyẹn ẹ wá jẹ́ kí n sọ ìtàn kékeré kan fún yín tẹ́sí pé ẹ̀yin tẹ̀ ń sọ pé mo mọ bí ìyá àti túbá mọ̀mọ́ Zakaria pé wọ́n tún bá kò mí tún bí èmi ò gbà bẹ́ẹ̀ èmi ò gbà bẹ́ẹ̀ o ní tèmi o èmi ò gbà bẹ́ẹ̀ pẹ̀lú tí èmi experience lọ́dọ̀ jẹ̀mátì tẹ̀lé. ó ti ń lọ bíi fifteen years ago ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn. láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn precisely ó ní mo bẹ̀rẹ̀ sí ní pé jẹ̀máàtì tẹ̀bílẹ́dì sí àkíyèsí àwọn tí mo kọ́kọ́ ń pè sákìyèsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn oníṣúfì ìtìjàníyà kọ̀dìríyà àti ìjọ amadíyà mo wá ṣàkíyèsí pé àwọn jamaatu tẹ̀blíìgì náà ó yẹ kí n tì wọ́n sí àkíyèsí so kí wọ́n mo lè rántí pé bíi fifteen years ago ni mo ti wà lẹ́nu ọ̀rọ̀ jamaatu tẹ̀blíìgì. nígbà tí nígbà náà bíi twenty fifteen years ago tàbí mi sábà rántí déètì that is one of my problems tí mo ní mi sábà rántí déètì but pẹ̀lú àkọsílẹ̀ tí mo ní lọ́dọ̀ bíbá yìí ó fi hàn wípé bíi fifteen years ago kí ló ṣẹlẹ̀ mo ṣe kápẹ́ẹ̀tì mo pè ní àgbọ́yé ìtàn mo wá ṣàlàyé bí àwọn òwe jẹ̀mátùtẹ̀ bìlíìdì wọ̀nyẹn fàdọ́ ilé àmàlẹ̀ fàdọ́ìlì sọ̀dàkọ́t fàdọ́ìlì hajj bí wọ́n ṣe ń pe ayé lọ síbi súfí súfí èyí tó ní bídíà kúfúrù àti ṣíríkù nínú lọ́gbọ́n náà lọ́hùn àwọn àgbààgbà tẹ̀bílíìdì wọ́n dìde sí ọ̀rọ̀ náà kì í ṣe pé wọ́n dìde láti tún ọ̀rọ̀ yẹn ṣe bí kò ṣe pé láti ṣàgídí ní gbogbo àsìkò gbà yẹn mò ń lo mọ́tíláṣí arísẹ́kọ́lá mọ́tíláṣí ńlá arísẹ́kọ́lá ní best way ibẹ̀ ni mo ti máa ń fi ìdánilẹ́kọ̀ọ́ ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa nígbà náà lọ́hùn. kí á ní ó ṣẹlẹ̀ ni pé nígbà tí mo sọ̀rọ̀ yẹn jáde wọ́n pẹ̀ nìkan ní ọlọ́ọ̀lọ́gbọ́n nílùú Ìbàdàn ó wá bá mi níbẹ̀. ohun tó fi ilẹ̀ ohun pé ọ̀rọ̀ yìí ò lè yí padà ló fi ilẹ̀. wọ́n pe nìkan ní ustaz abubakar àwọn náà wá síbẹ̀. ohun táwọn náà fi ilẹ̀ ohun pé kinní yìí kò lè lákòóso okay mo tún wá gbéra mo lọ sí market mo lọ sí mo tún wá gbéra mo lọ sí market nígbà yẹn ni wọ́n lo mọ́sálásí mọ́sálásí college of education lásìkò yẹn proposal first proposal ibẹ̀ yẹn wà láyé láti lọ ṣèpàdé pẹ̀lú àwọn àgbààgbà dípò kí wọ́n ṣiṣẹ́ tọ bí wọ́n ti ṣàtúnṣe. ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún mi ni pé kí n kọjá sí Pakistan. kò pẹ́ sígbà yẹn ibi máa ń lọ gan rèé o ètí mo ètí mo sọ níbẹ̀rẹ̀ yẹn ní ọ̀dà kí mo ti sọ nínú episode one ok ibi tí máa ń lọ gan rèé. mo wá gbọ́ pé sheikh tajudeen ògbóǹtarìgì kan ni wọ́n jẹ́ nínú jamaatu tẹ̀bílíìgì kan ni wọ́n jẹ́ nínú jamaatu tẹ̀bílíìgì jamaatu tẹ̀bílíìgì ti bá ń bẹ́ ń bàgbẹ́ tí ọ̀gá máa ń sheikh tajudeen bóyá wọ́n sẹ̀ bí ni ni èmi àti one miss baudin abu muhammad mr abimbola ní o tún mọ ọdà pẹ̀sì tí mo mú lọ́wọ́ mo wá gbéra pé ìdí tí mo fi rí pé ó yẹ kí n wá ṣe tàgídì lọ ni pé ṣé ẹ dáhùn òwe tí mo fi hàn ilé ẹ̀kan yẹn àwọn eléyìí pàdọ́ ilẹ̀ hajj pàdọ́ ilẹ̀ sọ̀dàkọ́ọ̀tì àti pàdọ́ ilẹ̀ àmàlì orúkọ ṣèkù tàgídì ni wọ́n máa kọ sí i gẹ́gẹ́ bí ẹni tó translate ẹ̀ sínú èdè Yorùbá mo wá rí i pé tí n bá tiẹ̀ báwọn àgbààgbà yòókù sọ̀rọ̀ tí wọ́n bá sọ pé no irú ẹni tó ń translate ìwé wọn yẹn kí n gbìyànjú láti gbá wọn kàn kí n gbìyànjú láti ṣe kí ni láti wá wọn kàn and I did so I did so mo wá wá wọn lọ sílé ilé wọn ti ń bẹ ní ọ̀nà baba ńlá tí èèyàn bá kọjọ́ rẹ̀ méjì gbogbo tẹ̀bílẹ́gì lọ́mọlé wọn. nígbà tí mo débẹ̀ àwọn tí mo bá ń lé wọ́n ní sheik wà ní gàdé ẹ dákun ọ̀rọ̀ jẹ̀máàtù tẹ̀bílẹ́gì ni mo bá wá. ó jẹ́ dandan kí n rí wọn tí ìjáde wọn bá tí ìkọjá ìbàdàn mẹtọkọlì ẹ júwèé bẹ fún mi wọn bá júwèé bẹ fún mi lọ bá di mọ́sálásí kan téèyàn bá dé ìdí ara rẹ béèyàn bá dé ìdí ara rẹ tọkọ gún ọ̀nà bòdì ok ṣe àpótí tìyẹn dapẹ́rì báyìí mọ́sálásí àkọ́kọ́ tọ̀kọ́kọ́ kàn lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún yín tẹ́ bá kọjú sí ọ̀nà bòdì ẹgbẹ́ni ń pè yẹn bòdì náà wọ́n ń pè yẹn láti di arẹrẹ tẹ́ ń lọ sí ọ̀nà ẹ̀yẹ eh, láti di arẹrẹ tẹ́ ń lọ sí bòdì títì yẹn da sórí díẹ̀ báyìí so ẹ máa wo ẹgbẹ́ ọ̀tún yín mọ́tíráṣí kan bẹ́ẹ̀ ń bẹ̀ dá bọ́ngálò mọ̀tì báyìí ni wọ́n júwe bẹ̀ fún wa mo bá lọ bẹ̀ alihamdulilayi mo bá wọn bẹ̀ àti àwọn èèyàn wọn tí wọ́n jọ gbé ìjáde wa síbẹ̀. Si mo bá ní ẹ̀yin ni mo wá rí o alàgbà wa ẹ̀yin ni mo wá rí. mo ka àwọn nǹkan kankan nínú àwọn ìwé èyí tó dá sí pé ẹ̀yin ni wọ́n kọ ọkọ yín síbẹ̀ pé ẹ túmọ̀ rẹ̀ sí èdè Yorùbá. mo ka àwọn nǹkan kankan ń bẹ̀ tí mo fẹ́ kẹ́ ẹ ṣe àtúnṣe rẹ̀ tẹ́ ẹ bá fẹ́ recruit ó ní ẹ̀ ẹ́ ó ní bíi kí nìyẹn mo sì ti list àwọn kan yẹn jọ àti ojú ewé ibi tó wà mo ní bí irú eléyìí bí irú eléyìí bí irú eléyìí bí irú eléyìí wọ́n ní sọ parí mo ní wọ́n bá tẹ̀mí rí nìyẹn ẹ̀yin náà fúnra ara yín ẹ jókòó tì í ẹ̀yin lẹ́tà ń bá wọn túmọ̀ èdè Yorùbá ẹ jókòó tì èyí tó bá tún dọrú rẹ̀ kẹ́ ẹ lè ṣe àtúnṣe kẹ́ ẹ lè yọ kúrò ń bẹ̀ tó ku ọ̀wé ètò bá dáa nínú ọ̀rọ̀ ṣéèkù tàjùdíìnì mò ń sọ̀rọ̀ ọwọ́ yìí o mi ò mọ́kọ wọn mi o ṣéèkù tàjùdíìnì ni mò ń sọ̀rọ̀ wọn yìí. wọ́n bá ní àbúrò yìí mọ́ wọ́n ní ẹni tó nìwé àwọn ẹbí rẹ̀ ẹni tó nìwé gan ti kú láyé wọ́n ní ṣùgbọ́n àwọn ẹbí rẹ̀ wọ́n wà ní Pakistan wọ́n ní àmọ̀ràn táwọn ò fún mi ni pé kí n lọ gba tíkẹ́ẹ̀tì kí n lọ gba físà Pakistan tí mo bá lè bá jẹ̀mọ́ lọ yóò rọrùn púpọ̀ wọn ó tètè fi àwọn ẹbí wọn hàn mí tí bá ti wá dé Pakistan kí n wá fi gbogbo tí mo fi ran àwọn yìí kí n fi hàn wọ́n lọ́hùn. Ah! ọ̀rọ̀ yìí bí mi nínú ó bí mi nínú díẹ̀ mo wá rí i pé ohun tí mo gbọ́ ní mọ́ríkàt ni mo tún wá gbọ́ lẹ́nu ẹni tó jẹ́ translator wọn translator àwọn òwe yẹn wọ́n á ní but sheik èmi yẹn ti tẹ̀lé yìí bá sì tíráàkù jáde yóò ní bó ṣe jẹ́ irú ọ̀nà tunutunu báyẹn kí ni mo sọ pé màá wá lọ ọbẹ̀ ṣùgbọ́n ẹ̀yin one ẹ̀yin lè ń translate sí Yorùbá two ara wọn ni yín three nínú ọdún kan ẹ̀ lè má lọ Pakistan. ó rọrùn fún ẹ̀yin pẹ̀lú ipò tẹ́ ẹ wà nínú jẹ̀mátù tẹ̀bílíìgì tẹ́ ẹ ṣe àtúnṣe rẹ wọ́n láwọn ò ní ọ̀rọ̀ míì táwọn sọ jù yẹn lọ wọ́n ní kí n kọjá sí Pakistan is this an insult or or what ṣé insult láti lè yìí gbẹnu ẹ sọ́hùn láti ilé ìlú àbí ah, òkú iṣẹ́ àmọ́rírì tí ó ṣe yìí á ṣàkóso lórí ẹ̀ kí ẹ̀yin mùsùlùmí kẹ máa mú ìtọ́ba jẹ́nu méjèèjì ọ̀rọ̀ wa sì parí bẹ́ẹ̀ o ọmọ tó ní àbúrò yìí mọ́ nígbà tó ń ka àwọn nǹkan wọ̀nyẹn tó ń ka àwọn nǹkan wọ̀nyẹn tó ń ka àwọn nǹkan wọ̀nyẹn ṣé ohun tí wọ́n sọ ọ́ bẹ́ẹ̀ ṣé kò pọ́síbù ni ṣé kò pọ́síbù ni mo léwo ló pọ́síbù bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀ èwo ló pọ́síbù bẹ́ẹ̀ kò ṣẹlẹ̀. nínú àwọn nǹkan tí mo ti àfihàn rẹ̀ lọ́jọ́ náà lọ́hùn fún wọn táwọn wá ń sọ ní ìsìn pé ṣé kò pọ̀síbù ni ṣé kò pọ̀síbù ni màá fi hàn wá màá kà sí fìgbọ̀ wa tí wọ́n ní ṣé kò pọ̀síbù ni. Okay? Màá fi hàn wá nítorí pé mo fẹ́ fi kókó kan rinlẹ̀. sẹ́rí níjáde yẹn èmi ò mọ̀ ẹni tèmi àti ẹjọ́ lọ tí mo pè ní mr abimbola musbaudin à ń pè ní abu muhammad tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara àwọn jamaatu tabiligi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ara jamaatu tẹ̀blígì ní arákùnrin wa. ní nineteen ninety six nineteen ninety five ninety six nineteen ninety six precisely yes nineteen ninety six Onimola ni mo mọ. Mr. Bimbolaji àwọn mẹ́ta ni mo jọ mọ̀gbà náà lọ́wọ́ tí wọ́n jẹ́ jẹ̀mọ́ tẹ̀bílígì. ọ̀kan nínú wọn ní ìsìn ó ti jọ ń jábà bí o nínú àwọn mẹ́ta yẹn ibi tí tẹ̀bílígì tiẹ̀ bá dá nìyẹn òun ti jọ ń jábà tí ń dáhùn èèyàn lóhùn ó ti yé. àwọn méjì nínú àwọn mẹ́ta yẹn ẹnì kejì òun sì wà ní ọ̀sẹ̀ léèjì tiẹ̀ tí a ń ṣe ní ẹsẹ̀ kùkù but this Abu Muhammad yìí òun lòun padà tù ú bá kó òun jẹ̀ má tó mo fẹ́ ká mọ̀ kọ́kọ́ lọ gbé ìtàfímọ̀ sọ yìí o láti 1996. ṣẹ́wárí Mr. sábíńbọ́lá yìí òun jẹ́ biology teacher ní Lagelu grammar school. ó jẹ́ biology teacher ní Lagelu grammar school. ṣáà tó bí fifteen years ago ní eh, bíi mo ní mo bẹ̀rẹ̀ tí ṣe tẹ̀bí bá àkíyèsí níbi fifteen years ago ok àsìkò yẹn náà ni mo wá eh, sheikh tajudeen lọ sí jáde ṣé wá rí mr bimbola yìí àjọmọ ni òun jẹ́ biology teacher ní lagelu grammar school bí ìgbà sí pé òun ṣẹ̀ṣẹ̀ kú omi jẹ̀ má tó tẹ̀ bìlíìgì ni nígbà yẹn gan wọn ò tí ì mọ̀ kó ti kúrò torí bó ṣe súnmọ́ èmi lèmi ti sọ fún pé má sì sí àtidànù tẹ̀bílíìgì yẹn ṣe àwùjọ tíyàn máa ń wà tí ó sì lẹ́kọ̀ọ́ tó yè kooro tí ó sì rí ojúlówó súnà ṣe. so arákùnrin wa yìí ó mọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀bílíìgì nínú ìlú Ìbàdàn in particular so ní ìjókòó yẹn ní ìjáde tí a ti lọ bá Sheikh Tajudeen mo rí pé wọ́n kí àwọn kọ̀ọ̀kan nínú àwọn tó jọ gbé ìjáde wa wọ́n lọ bẹ́yà bíi mẹ́wàá nínú tíìmù wọn yẹn ẹni tó dàgbàlagbà wà ń bẹ ẹni tó dọmọ kékeré wà ń bẹ nínú àwọn ọmọ kékeré tó wà ń bẹ lọ́gọ́ náà lọ́hùn tẹ́mi ò mà èyí mẹ́nìbọ̀dì wọn àwọn ọmọ ṣẹ́kù tàgídìn wọ́n wà níjàdí pẹ̀lú wọn àwọn ọmọ ṣẹ́kù tàgídìn àwọn ọmọ yẹn ní tàbí dọ́là mọ̀ wọn nítorí wípé mr bimbola ní sheikh tajudeen kó wọn wá bá pé kí wọ́n fi rẹ́gísítà wọn sí Agẹlú grammar school ìgbà yẹn àwọn ọmọ yẹn wà ní mahad tí wọ́n máa ń wá sí Agẹlú grammar school àwọn ọmọ yẹn lọ́jọ́ náà lọ́hùn táwọn jẹ́ súdẹ́ǹtì ní Agẹlú grammar school wọ́n wà ń jáde pẹ̀lú bàbá wọn sheikh tajudeen. Okay ibi tí èmi àti sheikh tajudeen fọ̀rọ̀ sí sí tí ò níyànjú ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ àkọ́kọ́ ni wípé kọjá sí Pakistan lọ bá fámìlì kandahalawi mo sì dé sí padà wípé ẹ̀yin gangan ló yẹ kẹ́ ẹ lọ Pakistan torí ẹ̀sẹ̀sẹ̀ máa lọ ẹ̀yin gangan lẹ máa ń bá wọn túnbẹ̀ wọn sí Yorùbá so ẹ wà ní pòsíṣàn láti báwọn ẹ̀dí ṣiṣẹ́ yẹn ẹ̀yin gangan wá rè mẹ́ńbà lẹ́jẹ́ nínú tẹ̀bílíìgì ọ̀gá lẹ́jẹ́ nínú jẹ̀mọ́tì tẹ̀bílíìgì. èsì kejì òun ni wípé àwọn nǹkan tí mo tọ́ka sí wọ̀nyẹn ṣé èmi lérò pé kò pọ̀ sífù kó ṣẹlẹ̀ sáwọn ẹni ire ni tí wọ́n tó sún fí ṣé mo gbà pé kò na ni nà mo wá ń sọ ní ìsìn wípé jẹ̀mọ́tò tẹ̀bílíìgì wọn èyí gbọ́ràn ẹwù báyé ẹwù báyé bíi fifteen years ago báyé àwọn ọmọ wọn ọjọ́ náà lọ́hùn tí wọ́n wà níjáde nígbà tí mo ṣe episode one tí mo sọ̀rọ̀ pé ọ̀rọ̀ bàbá eléyìí òkú ok àwọn èèyàn ń pè mí lóríṣiríṣi nínú àwọn tó pè mí àwọn bọ́dà kan látẹ̀kọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe introduce ara wọn ẹnìkan nínú wọn wá lòun fẹ́ wá yọjú sí mi lórí ẹ̀ ọwọ́ àwa síbàdàn wíwá sẹ́wà síbàdàn ó mú ẹnìkan dání tó ń jí àfà ẹni tó mú dání yìí ó dáàpò ara rẹ̀ ó pe tàbídì mọ́ ara rẹ̀ èmi ò rómú kan pé ọmọ ṣẹ́kù tàbídì mi òun náà ti jà tó wà ní gbogbo ṣàtò wọn ní ibi bá dàgbàdé ìjẹ̀lọ́mọdé ó bá ó ga tó wà ní ó ń sòyìnbó ó ń sọ lọ́dúnlọ́wọ́ lẹ́nu bẹ́ẹ̀ ló nà ká sí mr bíbọ́lá yìí kan náà mr bíbọ́lá yìí kan náà mo pè wọ́n náà jókòó gẹ́gẹ́ bí business ó wá introduce mr bíbọ́lá wípé as one he has he he he he was my teacher once upon a time. bó ṣe bó ṣe ń torí sí nípa gbígbọ́lá nìyẹn nígbà tó rí wọn níjòkó pé he has once he, he was once my teacher ó sáàtò òyìnbó òun pé he was once my teacher or he has he, he has been my teacher or whatever he taught me biology ìtàgbà ti jẹ́ ìgbàgbọ́ sí pé ọlọ́run ọlọ́run lọ́wọ́ ọdún ayé yìí bó ti sọ̀rọ̀ yẹn wọ́n yẹ kí wọ́n sọ fún mi pé àtọ́ màtẹ́ olùsì ẹ sí mi gẹ́gẹ́ bí olùkọ́ rẹ wọ́n yẹ kó tiẹ̀ jẹ́ kó ní àtọ̀lé ní ibẹ̀ ìtẹ̀bíjì máa ń ṣe kìrámù wọ́n tún wá rẹ̀ tó kọ́ ọ rí ìyẹn lẹ́gbẹ̀ẹ́ kan ibi tí màá lọ lè gẹ̀gẹ̀ rèé o tó jẹ́ dìmẹ́ǹ dìmẹ́ǹ tí mo fi mọ̀ pé jẹ̀mọ́ tẹ̀bíjì wọn ò ní í gbọ́ràn ilé ayẹ̀ṣẹ́ àlọ́ wọn ò ní gbọ́ràn ilá ayẹ̀ṣẹ́ àlọ́ tó mọ pé wọn ò ní gbọ́ràn yẹn fún wa ń sọ ń sọ láìpẹ́ ẹni tí a pè ní tọ́pẹ̀rẹ̀ mọ́ tàgùdín èmi ò àwọn nǹkan tí mo ń tọ́ka sínú ohun fàdóòlà mọ́lì yẹn sẹ́ni ò gbà kó pọ́síbù ni ohun tí bàbá rẹ̀ sọ bíi fifteen years ago ibi mo lọ nìyẹn o ohun tí bàbá ẹni yìí sọ bíi fifteen years ago tí mo lọ pàdé wọn níjáde nídìí ara rẹ ní ìsàlẹ̀ ìdí ara rẹ nítòsí bòde tí bàbá rẹ̀ sọ pé àwọn nǹkan táwọn ń sí yìí ṣé kò pọ́síbù ni òun náà ni wọ́n fi rí ọmọ yìí tóun náà fi ń sọ ìjókòó láyé kalẹ̀ ń bí báyìí wípé ṣé àwọn nǹkan yìí ọ̀kan síbù ni tẹ̀sìrì báyìí kí wá ní àmì pété ẹ̀ má fi tẹ̀sì yéègì wípé wọ́n ń ṣàtúnṣe nígbà tó dá sí pé ń ta agbọ́lẹ́nu bàbá bíi fifteen years ago náà la gbọ́ lẹ́nu ọmọ ní current year yìí kí ni ìtọ́ka sí pé dẹ̀mátùkẹ̀ bìlíìgì o pé wọ́n gbọ́ràn kí ni ìtọ́ka sí kò sí náà kò sí. ṣé wá rí títẹ̀ bìlíìgì ọba gbọ́ràn ìwọ ló gbọ́ràn nù wọn ìwọ torí pé nígbà tí wọ́n bá ti dá ẹgbẹ́ kan lẹ̀. ọ̀rọ̀ ti di onílùú òní tí ó tú àwọn tí wọ́n wà nídìí ìkòkò ọbẹ̀ ní Pakistan wọn ò ní yí padà ìwọ ni kó o lọ́wọ́ mọ̀ wọn ara rẹ pé kò sídìí kankan nínú Kùránì àdínú àdíìsì tẹ́sí wa ti jẹ mọ́ Pakistan ìwọ ni kó o lọ́wọ́ mọ̀ wọn ara rẹ pé kò sí àlẹ́sì tọ́lọ́ rán sí wa láti Pakistan India ìwọ ni kó o lọ mọ̀ wọn ara rẹ wípé alukurani àti suna ànẹ́bì tó sì wà nínú àwọn sẹ́ra hadisi òun ni kó o ṣiṣẹ́ tọ̀ not fàdọ́ ilé amẹ́l fàdọ́ ilé sọ̀dàkọ́t fàdọ́ ilé hajj fàdọ́ ìlú dàmúd ìwọ ni kó o lọ mọ̀ wọn ara rẹ individually yẹra ààrẹ wò ó dáwọlú sàárè ni èmi ò pè kó o mi ni ọ̀dọ́mọlẹ́yìn mi ò níjọ mi ò ibi tí mò ń kí ọ́ sí ni wípé ṣe ojúlówó súnà ànábì èyí tí pe àpèmọ́ra rẹ̀ jẹ́mọ́ ò ní í èmi ń sí bíi tí mo ti wà lẹ́nu ọ̀rọ̀ wọn àwọn tó jù mí lọ wọ́n ń kó ti thirty years forty years fifty years sixty years. ṣé ò yẹ kí jàmọ́ ọ ti gbọ́ràn tó bá jẹ́ pé jàmọ́ ti máa ń gbà tó ṣe ni ṣé ò yẹ kí wọ́n ti gbọ́ràn wọn ò lè gbọ́ràn wọn ò lè gbọ́ràn ẹwọ tó sáwọn àfáà tí ń sọ nípa tìjàníyà tí wọ́n tó bírù mi kémi náà tó tún wá ń dájú tí tó wá mọ̀ pé tìjàníyà ìsìnà ni tí tó túnmọ̀ pé òǹtà sákìyèsí ǹjẹ́ àwọn ògbóǹtarìgì nínú tìjàníyà ǹjẹ́ wọ́n rọ olókùnbàdà bí wọn ò lè gbọ́ràn wọn ò lè gbọ́ràn torí ìkòkò ọbẹ̀ ni ìkòkò ọbẹ̀ tìjàníyà ìkòkò ọbẹ̀ kọ̀dìríyà ọmọ tí tìjàníyà ti kọ̀dìríyà bí tí jìṣkíyàbí tí màtùrùdíyàbí onípè ní tẹ̀bù yìí kí àwọn tó ní kòkó ọbẹ̀ wọn ò ní fẹ́ ó fọ́ wọn ò ní fẹ́ ó fọ́ sẹ́ni tó ti mẹ́yẹ tó ń mọ́ rí lásìkò ìsímà bí pure water ní ń tà ní bí oúnjẹ ló ń tà ní bí tákàndá ló ń tà ní bí tẹ̀sùn báà ní ń tà ní tó ti mọye tó mọ́rí ní sima ẹni tó ti mọye tó mọ́rí lọ́jọ́ mọ́ríkàsì ni ó lọ òun ò ṣe tẹ̀bí ní ìgbìmọ̀ tí ò ní àfẹ́tẹ̀ ẹkọ́nọ́mì rẹ̀ those are the areas táwọn tó ń kọ̀ǹsídà tí wọ́n fi bẹ́ẹ̀ pọ̀ ní tẹ̀bí líìgì tẹ̀bí líìgì has become a market tẹ̀bí it has become a market. èèyàn sì fi wò ó pé bóyá ìkókó ọbẹ̀ yìí máa fọ́ kò lè fọ́ èèyàn tún rẹ̀ ṣe kí ó dá sí mu ẹlọ́tún ayé ṣe ẹlọ́tún ayé ṣe. ẹ bá jẹ́ kí n sáré mú díẹ̀ wá nínú ọ̀rọ̀ tí ṣe tajudeen tí wọ́n sọ ní ti fi ìyá ṣèbò àtẹ̀sọ́mọ wọn náà wá sọ lọ́dún yìí pé ṣé kò pọ̀ síbù ni tí wọ́n ní ṣé kò síbù ni. ìmú díẹ̀ wà ní ìsìn á tẹ̀wájú nínú next episode insha allah á tẹ̀wájú nínú next episode. nínú ìwé fàdẹ́lì àmọ́lì lábẹ́ àkọlé ìfarabalẹ̀ àti ìfọkànsìn ìtàn àwọn ẹni rẹ̀ case study ìfarabalẹ̀ àti ìfọkànsìn ìtàn àwọn ẹni rere case study page eighty six ìwọ tó o bá ní fàdọ́ìlẹ̀ àmọ́lì tí ṣe tajudeen túmọ̀ sí èdè Yorùbá lọ́gbẹ́ bọ́ta o sì lè tírèsì ẹ̀ nínú ti Gẹ̀ẹ́sì náà o Gẹ̀ẹ́sì náà wọ́n ti ti Yorùbá o o lè tírèsì ẹ̀ o ẹgbọ́n tí wọ́n mú wá ń bẹ̀ a gbọ́ nípa Abu Atab Sulami ràmọ́tù láyà lẹ́yìn wípé ó máa ń gbá àwẹ̀ lọ́sàn-án. bọ́ọ̀ ta ṣé eighty six nìyẹn ẹja bẹ̀rẹ̀ ní eighty five ẹ má dùn ló ẹja bẹ̀rẹ̀ ní eighty five eighty five ẹ má dùn ló. page eighty five àwọn èrè ń jẹ́ tí ó wà fún ìrun kíkí àkọlé tiẹ̀ nìyẹn o àwọn èrè ń jẹ́ tí ó wà fún ìrun kíkí. page eighty five fàdọ́ìlù àmẹ́ẹ̀lì fàdọ́ìlù àmẹ́ẹ̀lì ṣe ti ṣe ẹyin tẹ̀blẹ́gì ṣe ṣe o. item number four agbọ́ nípa Sa'id ibùnú alimusaya rahmatulahi alayhi pé fún àádọ́ta ọdún fifty years níbi àádọ́ta ọdún fifty years ó fi àlùwàlà tí ó fi kí irun ìṣáì kí irun àṣùbà ó fi àlùwàlà tí ó fi kí irun ìṣáì kí irun àṣùbà ṣé tàbí jane fifty years ago ó lọ́pọ̀ síbù. ọmọ wọn lọ́dún yìí wọn náà kọ́kọ́ pọ́síbù àtàwọn tẹ̀bílìgì yòókù wọn náà pọ́síbù àlùwàlà fifty years fifty years nǹkan méjì náà máa yiri nù sọ pọ́síbù àbí ẹ̀ pọ́síbù ọwọ́ apọ́síbù kò pọ́síbù ṣé súnà ni àbí a ṣé súnà ni àbí dídíà ọ̀nà méjì tá a máa gbà tìtẹ̀ nìyẹn treatment yẹn ni èmi mú wá lónìí mo kàn fẹ́ sáré mú díẹ̀ wá nínú tí sheikh tajudeen adahulọ ilẹ̀ asúnà asọ́fìyà wa abúná àrùn wa bàkíyà àádọ́ jama àti tẹ̀blì kọ́lọ̀ ń bá ní kọ́ gbogbo yín sọ́nà. a gbọ́ nípa sàhídì ibùnú alimusayab rahmatullahi alayhi wípé fún àádọ́ta ọdún fifty years ó fi àlùwàlà tó fi kí irun ṣáì irun ṣáì lálẹ́ ó fi kí irun àsùnbà so èèyàn sùn fún àádọ́ta ọdún kò sùn fún àádọ́ta ọdún láti alẹ́ títí dàsùnbà kò fojú kan oorun kò só kò tọ̀ kò yàgbẹ́ kò súnmọ́ ìyàwó rẹ̀ fún fifty years ọwọ́ àti àlùwàlá ìṣáì ó fi ká sùn bá èèyàn is it possible and is it sunnah ọ̀rọ̀ nítorí wọ́n sọ nípa àbú mùtámà wípé òun náà ṣe eléyìí fún ogójì ọdún ẹ̀dùgbọ́ ẹnìkan ṣe tiẹ̀ fún àádọ́ta ọdún ẹnìkan fún ṣètì ẹ̀ fún ogójì ọdún forty years is it possible is it sunna imam gasale ramotuna aleyi ní abu abu tọ́lìbì mọ̀tí sọ nípa ẹgbẹ̀lẹ́gbẹ̀ àwọn táàbì ìwú náà olùtẹ̀lé àwọn sọ̀hábà bí ogójì tí wọ́n máa ń ṣe irúfẹ́ ìṣesí yìí kan náà ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe bẹ́ẹ̀ fún ogójì ọdún léraléra so jàmáà àlùwàlẹ̀ ẹyọ kan fún ìṣáì àti ṣubú yìí tí ò ní sùn lóru tí ò ní tọ̀ tí ò ní ṣègbọ̀nsẹ̀ tí ò ní súnmọ́ ìyàwó rẹ̀ is it possible is it sunnah item number six a gbọ́ nípa bá kí ibùnú muhammad rahmatullah alayhi wípé lóró òru ó máa ń parí odidi àlùkùránì lórí ìrúnrákà mẹ́tàlá tàjú àti wítìrì is it possible is it sunna níta máa bẹ̀rẹ̀ lọ́wọ́ wọn nìyẹn o so possible ṣe sunna ni ní èmi sì tún ti ẹ ju béèrè síta wọn afẹ́kẹ́ yẹn tẹ̀lé kẹ́ tú bọ́ta kẹ́ tú yáyá bọ́ta kẹ́ máa fún mi létí ọ̀pọ̀ síbù ọ̀pọ̀ sunna ọ̀pọ̀ síbù ọ̀pọ̀ sunna ní ojú owó eighty six lábẹ́ lábẹ́ ìfarabalẹ̀ àti ìfọkànsìn case study ìtàn àwọn ẹni rẹ̀ item number nine a gbọ́ nípa àbú atabi sulani rahmatulahi alayhi wípé ó máa ń dáwẹ̀ lọ́sàn ó sì máa ń sunkún lóru fún ogójì ọdún gbáko ó máa ń lọ́sàn ní gbogbo ọ̀sán ó sì máa ń sunkún lóru ní gbogbo òru yóò máa sunkún ọ̀sán yóò fi gbà rẹ̀ òru yóò fi sunkún ó ṣe bẹ́ẹ̀ fún forty years so possible so possible. item number ten. <clears throat> Item number 10. Inshallah, ìjókòó ẹ̀ bá ti ṣe wákàtí méjì, àtọ̀, àsọ̀rọ̀. A nípa ẹni eré kan tí ó jẹ́ àrọmọdọ́mọ ànábì sallallahu alaihi wasallam wípé ó fi àlùwàlá kan náà ó fi kí ìrun ọjọ́ méjìlá léraléra àlùwàlá ẹyọ kan. tó sì fi kí ìrun ọjọ́ méjìlá léraléra ẹ̀yìn rẹ̀ kò kan ibùsùn fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ń nàrú ni ó máa ń fi ebi tanú láì jẹun fún ọ̀pọ̀lọpọ̀ ọdún fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ léraléra ìsìtọ̀sìbú ìsìsùnà nítòsẹ̀rẹ̀ o ó fi àlùwàlá kan àlùwàlá kan náà ó fi kí ìrun fún ọjọ́ méjìlá ọjọ́ méjìlá ọjọ́ méjìlá léraléra ẹ̀yìn rẹ̀ kò kan ibùsùn fún ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó máa ń fi ibi panú láì jẹun fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ léraléra is it possible is it sunna ok tábàtúlọ̀ rẹ̀ wo alikẹ́límà àtọ́yíbà lábẹ́ àkọlé alikẹ́límà àtọ́yíbà. Alikalima àtọ̀ ìyìbà ó ní ó ń ròyìn àwọn oníṣúfí ó ń ròyìn àwọn oníṣúfí ó wá sọ pé ó wà nínú ìwé ó ṣe pàtàkì láti máa pe gbólóhùn Allah Allah Allah Allah Allah Allah Allah Allah báyẹn ó kéré jù ìdá ẹgbẹ̀rún márùn-ún five thousand ní ojoojúmọ́ láì sí ìdíwọ́ fún un tí ò ní já. Kí àwọn Súfí máa pe la ilaha illallah tẹ̀rí káwọn sufi ni tẹ̀bílíkì ti wá kò ní kí àwọn alùsùnà ó ní kí àwọn sufi kẹ́mọ̀ pé láìláì lọ́láwọ̀ ó kéré jù ìgbà ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n twenty five thousand times lójúmọ́ ìyàtọ̀ wà fún òǹkà yìí gẹ́gẹ́ bí ìmọ̀ràn àwọn mọ̀ṣáájì ìyẹn ni pé ọwọ́ tí mùsùlùmí bá gbà lọ́wọ́ ṣéwù oní òsọ iye òǹkà tí yóò máa ṣe okay is, is this sunna or tabligh dawa. mo sọ eléyìí láti jẹ́rìí ohun tí ànábì Ìsá Jésù àlẹ́ ìsàlámù sọ lókè ṣá wàlíù láì ràmọ́túlá àlẹ́ ìsọ nínú ìwé rẹ̀ káólù ìjẹ̀mí wípé bàbá òun tí ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésí ayé súfí máa ń pe láìlá ìlàlọ́wọ̀ ní ìgbà ìgbà two hundred nínú níní ẹ̀ẹ̀kan káì láìlá ìlàlọ́wọ̀ nínú èémí kan ó ní bàbá àwọn tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ súfí yóò fi èémí kan pé láìlá ìlàlọ́wọ̀ yóò pè níta two hundred sheikh tajudeen ẹ pẹ̀kì ní ìfúnmi sínú àrí o àtẹ̀yìntẹ́ ẹ jẹ́ àgbààgbà ọlọ́ọ̀lọ́gbọ́n ntẹ́ ẹ pèsè sí yìí ẹ pàkìtì ẹ̀ fún o ẹ pàkìtì ẹ̀ fún o bí èsè lè fi èémí kan èémí nínú èémí ẹ̀yọ kan kéèyàn fi pe láàyè láàyè lọ́lọ́ọ̀ láìla ìlànà láìla ìlànà bóò ní òsè pè lẹ́kọ̀ọ́ jẹ ni ẹ ló pọ́sibù ṣe pàdé ẹ ló pọ́sibù ọmọ yín náà wá síbi ló pọ́sibù ẹ dákun I need you we need your attention àti ẹnikẹ́ni nínú jamaat tẹ̀blígì kó wá fi èémí ẹ̀ẹ̀kan péré kó wá fi pé láìláha ìlàlọ́ọ̀ ní ìgbà ní ìgbà ìgbà ní ìgbà ìgbà ní two hundred times. ẹ jẹ́ kí n dúró bẹ̀ yẹn ẹ jẹ́ kí n dúró bẹ̀ yẹn kí n dá wa lágara ní next episode níbi tí mo bá dé yẹn ibẹ̀ náà láti gbé inshàlá bóyá ní ìrọ̀lẹ́ ọ̀la ọ̀la ní friday bóyá ní ìrọ̀lẹ́ ọ̀la inshàlá tí ì bá ní sí láàárọ̀ bóyá ní ìrọ̀lẹ́ ọ̀la so àwọn nǹkan tí mo ti dùn ta yìí ẹ dákun ẹ̀yin jẹ̀ má tó tẹ̀ bíléèdì so possible báwo ló ṣe pọ́ síbi bákan náà ṣé súnà ni ṣé ń tà nẹ́bì ní ká ṣe nìyẹn ṣé bá nẹ́bì fi ní ká ṣe nìyẹn ẹ dákun ẹ̀yin tẹ bá fẹ́ tẹ̀lé ìjọba tó tẹ̀lé léegi ohun tí kẹ́ ẹ máa tẹ̀lé lé lórí nìyẹn ẹni tó bá ṣàlàyé tó nítumọ̀ màá rí kọ́ọ̀dù ẹ̀ màá pílẹ̀ fàyè ok màá rí kọ́ọ̀dù ẹ̀ màá pílẹ̀ fàyè. Okay? ọwọ́ ta ti kà bọ́ọ̀tà yìí mo ń retí ẹni tí yóò demonstrate possibility rẹ̀ tí ó sì mú ẹ̀rí wá pé ká ṣe bẹ́ẹ̀ ló túmọ̀ sí pé à ń ti súnà nàbí aláwọ̀fíwá ti kò gẹ́ dáadáa subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa anta astaghfiruka wa àtúbù ìlẹ́yìká wa àtúbù ìlẹ́yìká wa àtúbù ìlẹ́yìká. àwọn ìjọ amadíyà àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làhọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọn kì í ṣe mùsùlùmí o Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Nígbà Gulam Ahmadu lànàbí àwọn Ahmadiyya lòjíṣẹ́ àwọn Ahmadiyya Mórìbàdàn ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o. Ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. Màsíwù tàà ń retí èyí tó ọmọ màríyàmà kìí ṣe gbọdọ ahmadu torí aláwo kò hàn nífẹ̀ẹ́ bí kò sí èṣù ẹni ẹkọ tó ń jẹkọ di ìyá níyà kí gbogbo wa lọ máa ṣáájú tó ń rọrùn ìrírí níta níbi ìgbàgbọ́dọ̀ ahmadu pẹ̀lú mẹ́jì mú ilẹ̀ lọ ó kúrọ̀ ní gbogbo wọn o. Kàláwò ìṣọ́ṣọ́ wa ká má di gbèsè rí o ní ìjọ àwọn amadíyà pẹ̀lú ìjọ tìjáníyà pẹ̀lú àjọ àwọn ṣíyà ka làwà níbẹ̀. Ẹ̀bùlàmù Ahamadu àti Ṣéwù Ahamada tó lẹ́sìn tìjáníyà pẹ̀lú ìtọ́ ìmùyà owó kú rọrùn òun ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì Muhammad òjíṣẹ́ gbogbo àgbáyé ó sì bẹ̀rẹ̀ ní òpin káláwù wọ́n fi súnà rẹ̀ bọ orí o. àwọn ìjọ. ya. àwọn tó ní kọ̀díyà níyà àwọn tó ní làkọ́ríyà káàkiri gbogbo àgbáyé wọ́n fi yí ṣe mùsùlùmí o. amadiya ẹ̀sùn tí wọ́n ń ṣe. mirza gulam ahmadu lànàbí àwọn ahmadiya lòjíṣẹ́ àwọn ahmadiya múritádọ́ ni bàbá rẹ̀ wọn kì í ṣe mùsùlùmí o ahmadiyya lẹ̀sìn tí wọ́n ń ṣe. masiu ta ń retí Ìsá ọmọ Màríyàmá kì í ṣe Gulam Ahmadu torí aláwo kò rán níṣẹ́ bí kò sí èṣù ẹni ẹ̀kọ́ tó ń jẹ́ kọ́dì ìyá níyà kí gbogbo wa lọ́ọ́ mọ́ dájú ó kúrọ̀ nìyí ríza mírízà gulam ahmadu pẹ̀lú nájímù ilẹ̀rọ òkúrọ̀ ní gbogbo wọn o. Tàyáwó wa, ṣọ́wa Mọ́lẹ́bí tètè ríru bí ìjọ àwọn Amadíyà pẹ̀lú ìjọ Tìjáníyà pẹ̀lú ìjọ àwọn Ṣíyà tàyáwó làwa níbẹ̀. Mírízà gulam ahmadu. àti ṣéhù ahmeda tó lẹ́sìn ya pẹ̀lú ibrahim niyas ó kúrọ ní gbogbo wọn o. ẹ jẹ́ ká padà sínú súnà súnà ànábì muhammad gbogbo àgbáyé tó níjẹsẹ̀ dé òpin tá a láwùú fi tọ́ súfì kì í bímọ re àní súfì kì í bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bímọ re súfì kì í bímọ re súfì kì í bímọ re bí òbí kúfúrù àbí ṣíríkù bídíà kì í bímọ re wasalaamu wa rahmatulahi wa barakatuhu.